ṣebí nínú ìwé fàdọ́ ilẹ̀ hajj mo ti ní mi ò ní go into that books ṣebí ìtàn kan bẹ́ẹ̀nbẹ̀ tán sọ pé ṣéwù kan wá síbi sàárì ànábì lójú èrò tó tó seventy thousand tí ṣéwù sálámà sànábì tànábì sì yọwọ́ jáde láti inú sàárè láti bọ́ ṣéwù lọ́wọ́ ṣebí inú tí àtàbí líìgì lọ́wọ́ à. so ṣé Tìjàní náà wá sọ pé odidi bọ́dí ànábì òun ló jáde wá pàdé òun are they not brothers are they not brothers ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n nìyẹn ṣèbínú tí àfàdọ́lì sọ̀dàkọ́ ti yín lẹ́tí ní ọmọ kan máa ń ṣe àṣàlàátù sí irun ànábì nígbà tó kú tán tí gbogbo àwọn súfì ládàá wípé ẹ má fẹ́ bẹ lọ́hùn kọ́ máa lọ síbi sàárè ọmọ yẹn láti lọ́ọ́ máa bẹ lọ́hùn. ṣé ìsìláàmù nìyẹn àbẹ́bọ́? ẹ sì wá ń tara yín jẹ mo rántí ọdún kan ó ti pẹ́ mi ò tí ì ṣèwé yìí ìyẹn ti ń lọ bí twenty years ago mo lọ sí géètì mo ní mo fẹ́ intaviu àwọn tí wọ́n ti lọ ṣe Pakistan hajj wọ́n máa ń pa àwọn kan ní Pakistan hajj àwọn tó dá sí pé orin ìyà ni wọ́n wọ́n ọ̀kọ́ lọ Pakistan láti Pakistan wọ́n wá darí sí hajj wọ́n wá dápọ̀ àwọn kan fún mi ní sọ pààtì bẹ́ẹ̀ ni nínú sọ pààtì twenty years ago mo wá lọ bá wọn mo ní mo ka àwọn ọ̀rọ̀ kan nípa jamaatu tẹ̀bílíìgì tí mo fẹ́ ṣèwádìí ẹ̀ pé ṣé bẹ́ẹ̀ lórí àbí òrí bẹ́ẹ̀. mo ka ọ̀rọ̀ náà nínú tí àtẹ̀ ń pè ní tahziru shabab min fitnati jamaatu tẹ̀bílíìgì Ti àfáà wa ah orúkọ àfáà ìsápá mi yé o tahadiru shabab min fitinati jama'ati tabligh kíkìlọ̀ fún àwọn ọ̀dọ́ níbi aburú jama'atu tabligh kí ló kọ àfáà yìí o àwọn tó bá ti ka sí àárín wọn ti mọ ọkọ àfáà yẹn sá. nínú tí yẹn mo lọ yá ni mo lọ yá ni mo yá wá sọ ń bẹ̀ wípé àwọn tẹ̀bílíìgì kùbùrì yù ni wọn wọn máa ń bọ sàárè mọ́sálásí wọn tó wà lórí irun wọn orí sàárè ni wọ́n kọ́ sí. Si bákan náà sì ni pé onísúfì ni wọ́n wọ́n máa ń gbọ́wọ́ wíìrìdì mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra. sọ kémi kàn máa búra pé àkísàmùtù bìrọ̀ bìlì káàbà àkísàmùtù bìrọ̀ bìlì káàbà èè gbọ́ lẹ́nu mi èè sì sábà gbọ́ wà láìta láì wà láìta lẹ́lẹ́nu mi ìbúra tèmi kìí ṣe ìbúra èké kìí ṣe ìbúra irọ́ tí ó bá sì nídìí pàtàkì èmi kìí fi aláwọ̀ búra ẹ̀kọ́ tá a rí kọ́nu súnà níbí nù. láti gbà tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lónìí lórí jẹ̀mátù tẹ̀bílíìgì ìgbà àkọ́kọ́ tí màá ti búra nù ó sì nídìí torí ohun tí mo fẹ́ sọ yìí àwọn tí ń bẹ ń kalẹ̀ yìí wọn ò sí ń bẹ̀ lọ́gọ́ náà lọ́hùn nígbà náà lọ́hùn àsìkò tí mo máa ń dá ni tí mo máa ń dá rìn bíi twenty five years ago tí mo káàkiri mọ́ṣáláṣí ìlú tí mo lọ sínú sọ páàtì tí mo ní ẹkún bíi wíìdì ìṣìnà ni súnà ni ẹ ṣe. nísọ táyà yes ìsọ táyà àwọn tẹ̀blíìkì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gọ́ náà lọ́hùn tí wọ́n ní owó lọ́wọ́ mo wá gbọ́ pé Pakistan hajj ni wọ́n lọ Pakistan hajj ni wọ́n lọ mi ò rántí ọkọ̀ wọn mọ́ o ṣùgbọ́n mo rántí wípé inú ìsọ páàtì ni ìsọ táyà ni mo á lọ bá wọn mo gbé tírà lọ́wọ́ mo ní káwa tó sọ̀rọ̀ a gbọ́dọ̀ rí òkodoro rẹ̀ èmi sì lọ mọ́ríkà sí yín bẹ́ẹ̀ ni mi lọ jáde yín but mo sá mọ̀ pé ẹlẹ́ǹsẹ̀ súnà mo wá ka tíra kan lórí yín àkọlé tíra náà ni taziru shabab min fitnati jama ati tablig nínú tíra náà mo wá fẹ́ bi ń léèrè béèrè kan péré tí mo rí pé ẹ lè dáhùn rẹ̀ torí pé kò jẹ́ mọ́ bóyá ìbéèrè kí ni ìtumọ̀ àyà mo mọ̀ pé ìsáàfà ṣùgbọ́n jẹ́ mọ́ ìbéèrè nípa kí ni experience yín nígbà tẹ́ lọ sí Pakistan ṣé lódodo ni àwọn jamaatu tẹ̀bílígì Pakistan ní ẹ máa ń ṣe wírìdì ní ẹ máa ń gba ọwọ́ lọ́wọ́ àwọn ṣéèwù ṣé bẹ́ẹ̀ lórí mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ sẹ́ mo fi búra lórí ọ̀rọ̀ tí mo sọ yìí. wọ́n bá wojú ara wọn ọ̀rẹ́ láwọn méjèèjì wọ́n bá wojú ara wọn wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí alákàn mi pààyàn àwọn ẹni yìí aláìmọ̀kan ni wọ́n o wọ́n kàn lówó lọ́wọ́ náà lọ sí Pakistan o wọn ò mọ bí kí ó dorúkọ o mo ní nígbà tẹ́yìn wá lọ sẹ́yìn gbọ́wọ́ òun wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ ẹ̀ wájú ń gbọ́wọ́ tẹ́ ẹ gbà àwọn ní rárá wọ́n ti kà á wọ́n ti kà sí wọ́n ti fi òfin di àwọn wípé ọwọ́ táwọn gbà yìí o fún àwọn nìkan ni o àwọn ò gbọ́dọ̀ fún ẹlòmíì o ẹ ń bá fẹ́ gbà á kó náà wá sí Pakistan ló fi gá sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń bẹ ń lu Ìbàdàn ipò ọmọ ẹ̀yìn ni wọ́n wà tọ́ ọ̀bá tí ì dé Pakistan ò lè tí ì rí àwọn ìmọ̀ wọ̀nyí táwọn àfa àgbáyé ti rí nípa wọn. mo ní sọ ẹ gbọ́wọ́ mo ní bẹ́ẹ̀ ni kí wá ni wọ́n fún yín pé ká ẹ máa ṣe wọ́n ní èèwọ̀ ni àwọn gbọ́dọ̀ sọ wọ́n ní èèwọ̀ ni àwọn gbọ́dọ̀ sọ wọ́n ní tí mo bá nídìí ọwọ́ òun kémi náà túwó jọ kí n jáde sójú ọ̀nà ọlọ́run sójú ọ̀nà ọlọ́run wánu àbí ojú ọ̀nà èṣù ojú ọ̀nà bídíà ojú ọ̀nà ṣíríkù ojú ọ̀nà kúfúrù ojú ọ̀nà tí muhammadu ilyasi gbà látọwọ́ àlìjẹ̀nù irú àlìjẹ̀nù tí ń yọjú sí mr ilẹ̀rọ̀ irúnmọlẹ̀ tí ń bẹ ní onígàmbàrí ara akọni ọmọ tí muhammadu ilyasi bí sáàrin wa. ó ní ìlẹ́rọ akọni lòún jẹ́ nínú ọmọ tí muhammadu iliyasi bí. nítorí náà ààrí ọjọ́ músolókùn so oríwọ tí ọba ń ṣeyèméjì lórí ìkéde àwọn àáfàá wa lágbàáyé lórí jamaatu tẹ̀bílíìgì o ti ní pírọ́blẹ́mù ṣe bó olóò sẹ́gbẹ́ ẹ sì ní ẹ̀yìn sẹ́gbẹ́ kẹ́ máa sọ pé jamaatu tẹ̀bílíìgì ọ̀gbádùn wọn ò dáa kí ni ìṣòro rẹ láti fi ilẹ̀ ṣebí súnà ni wọ́n fẹ́ ṣe ó sì á ní ọ́ là ó sì fẹ́ ṣe ìsìláàmù ó lọ́ọ́ fẹ́ ṣe ìsìláàmù wọn ò ní ọmọ ṣe ìsìláàmù ó ṣe súnà àní ọmọ ṣe súnà tẹ̀bílíìgì lá ní ọmọ ṣe tó fi tẹ̀bílíìgì ṣe kẹta ni pé ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé ànábì ẹ tún wá tẹ̀lé tẹ̀bílíìgì ẹ́ ó sì mi kí n sọ fún ọ pé wá tẹ̀lé ìjọ tèmi èdè oníjọ kankan tí mo dálẹ̀ dù wípé mò ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ lórí àgbọ́yé àwọn aṣáájú rere fún wa nínú ìsìláàmù. wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi gan fẹ́ kan mọ̀ pé jàmátù tẹ̀bílíìgì wọn ò gbádùn wọn ò gbádùn wọn ò kú wọn ẹlẹ́ àmọ́ tanra yín jẹ ní mọ́ríkàsì lónìí o kẹ́ ẹ lọ́mọ yín tún ti ya wèrè o kẹ́ ẹ ti gbọ́ irú ẹkún burúkú tẹ́ ẹ sun thirteen years ago ẹ tún sun lónìí kẹ ẹ gbé báàfù bàṣíà kẹ ẹ gbé wájú kẹ ẹ máa sunkún ọmọ yín síbẹ̀. mo dúró pẹ̀lú ohun tí mo sọ yìí mo dúró pẹ̀lú ohun tí mo sọ yìí. àníkàtúnyìn ṣe ẹlẹ́gbàá tún ṣe yìí tí ò bá já sí pé jẹ̀mátù tẹ̀bílíìgì jẹ́ ẹgbẹ́ kí ni problem ẹ kó ọmọ lè fi ilẹ̀ what is your problem. kí ni problem yín láti dáná sun gbogbo tí àkàndá aláwí kẹ́ẹ̀mọ́ ka sọ yìí Bukhari kẹ́ẹ̀mọ́ ka sọ yìí Muslim kẹ́ẹ̀mọ́ ka sirimiri kẹ́ẹ̀mọ́ ka Nasayi Ibnu Maja Riyadu Solihin tíra àwọn múdàtúlẹ̀ akam bukugatu kuli muslim ogójì àdìsí náà wá wí tíra sí gbogbo àwọn gbogbo àwọn àfa àgbáyé ní àmọ́ ka nìyẹn tẹ̀sírí búnú kẹsírí ń bẹ́ ń bẹ́ àdìwá olùbáyánu ń bẹ́ ń bẹ́ àhá ẹ sì ẹgbẹ́ awo nìyí ẹgbẹ́ awo nìyí àní ẹ tún lọ sunkún bẹ́ẹ̀ ṣe máa ń sun èmi mà fẹ́ ẹ̀ ní gbọ́ ṣùgbọ́n a sọ eléyìí nítorí àwọn innocent muslims tẹ́ ń tàn jẹ pé alùsùnà ni yín ẹ̀yìn ṣe alùsùnà àwọn àfàgbàlagbàyé wọ́n ti ní ẹ̀yìn ṣe alùsùnà wọ́n ní jẹ̀mọ́ atu tẹ̀blík jẹ̀mọ́ atun bìdìáyá sùfìyà jàmáà àdádálẹ̀ onísùfì nìyín muhammadu ìlíyàsì onísùfì ni kì í sì sáfẹ́ sìn oníkàṣífù lòún rí lòún fi dá yín lẹ̀ ẹ àmọ́ tanra yín jẹ pé ẹ ní chima ah èrò pọ̀ ni irú ẹ̀sìn wo tún tuntun irú jàmáà wo ni àwọn èèyàn ti pọ̀ tó bá ń rí máa tanra ẹ jẹ ọlọ́wọ́ àwọn síyà mẹ́sẹ̀ pọ̀ tó ọlọ́wọ́ àwọn amadíyà mẹ́sẹ̀ pọ̀ tó lágbàáyé kì í ṣe ọ̀pọ̀ èèyàn ó lè rí kì í ṣe ọ̀pọ̀ ènìyàn ó ní ìdáláre. èèyàn lè jẹ́yọ kan tí ó wà lórí òdodo ẹ sì lè jẹ́ millions tẹ́ wà lórí irọ́ ọmọ iye àwọn tí ń ṣe christianity ní àgbáyé ni ọmọ iye àwọn tí ń bọ ṣògùn lágbàáyé ni ọmọ iye àwọn tí ń bọ ògùn lágbàáyé ni ọmọ iye àwọn tí wọ́n ní kò tiẹ̀ wulẹ̀ sọ́lọ́ ni ẹ à máa lu ẹ̀rí pé ẹ̀pọ̀ ẹ̀pọ̀ ṣé ọ̀rọ̀ ẹ̀pọ̀ lélẹ́yìn ni ọ̀gbọ́n tí kúrò àníkọ̀ lílú mínàlẹ̀ àkìrì ni. wákọ̀lì ìlú nílẹ̀ àkìrín díẹ̀ ló kù nínú àwọn ẹni ìkẹyìn kẹ́ ẹ lè jẹ́ díẹ̀ kẹ́ ẹ lè wà nù díẹ̀ yẹn ní gbogbo atótónu wa àti àwọn wa àgbà ṣe wá rẹ̀ ìtàdọ́ múnù múnù TMC wáádà ní ẹgbẹ́ haraka ọ̀rọ̀ ń bọ̀ lórí yín tàdọ́múnù tmc tàáwúnù tàtúni wáhádà tẹ́ǹpera yín ní ẹgbẹ́ múfúmẹ́ǹtì orírun tí yín náà ní ìkwán nínú fàtàwà sẹ́kùbúnù báàsì wọ́n pa ìkìwáànù pọ̀ mọ́tẹ̀bílíìgì ni o wọ́n pa yín pọ̀ ni o ẹ lè tàn wá jẹ mọ́ bẹ́ẹ̀ bá ṣe wáàsí lórí rédíò ẹ mọ̀ dákọ̀ súnà ẹ mọ̀ dákọ̀ súnà ẹ mọ̀ dákọ̀ súnà bẹ́ẹ̀ lẹ sì ní ìjókòó ìdákọ́ńkọ́ yín tẹ́ mọ́ ṣe tó jẹ́ pé tí àtẹ mọ́ kà ń bẹ̀ kìí ṣe tí àtẹ lè kà mọ́ṣáláṣí fún gbogbo mùsùlùmí ọmọ ẹgbẹ́ yín nìkan lẹ máa ń kà fún ṣe mọ̀ kí mo dá yín mọ̀ mo wà láàrin yín rí so kò sí jújú kan tẹ́lẹ̀ fi bò mí lójú kọ́ńkálukú lọ tún rẹ̀ ṣe ni ayé tá a wà yìí kò sẹ́tàn mọ́ ká ṣe sùúrù ni káde ó fò lókù ọlọ́run tún ẹnìkọ̀ọ̀kan wá ṣe ní tiwa àwọn ò ní ẹgbẹ́ kankan tá à ń ṣe yìí ẹ sì ti pé ẹ̀yin jẹ̀mọ́ tẹ̀bílì ẹ̀yin jẹ̀mọ́ tà ẹ̀yin jẹ̀mọ́ tàdọ́múnú àbí kí ni ń pè yín yìí ṣe mọ̀ pé ẹ ti sọ́ngbà kan rí pé kí wọ́n á gbé mi pé mo ta kò yín ṣe rántí ní ìgbàgbé o pé gbogbo àmọ́ máa ń rí fídíò yín lórí social media tẹ̀ ti dákọ̀ mi lórí ipa sọ pé ẹ mọ́tàn wá jẹ mọ́ ẹ má tàn wá jẹ mọ́ tẹ́ ẹ bá ń bá wa sọ̀rọ̀ súnà ń ta ẹ má sọ nǹkan mi lábẹ́ ẹ lé àbẹ́ ẹ bẹ́ sọ pé kò sí ẹlẹ́bọ nínú àwọn tàn àwọn tàdọ́mùnù ni ṣé ò sọ́njálàbí láàrin yín ni sọ́njálàbí ò sí nínú tàdọ́mùnù níṣẹ́ ṣẹ́fẹ́ máa dákọ yín ni ṣé ìmọ̀ yín ni mo mọ̀ yín náà ẹ̀yin náà sì mọ̀ mí mo gbọ́dọ̀ yín kọjá rí sẹ́rí kọ́ńkálukú lọ jókòó jẹ́ kẹ́ ẹ sì jókòó sórí òdodo kẹ́ ẹ jókòó ti òdodo bẹ́yìn bá sọ pé ẹ máa dọ́gbọ́n sí i àwọn ò ní gbà o. torí àní jẹ́ kí àwọn innocent muslims kẹ́ máa rí yín pé gidi ni tó sì já sí pé onísùnà ayédèrú ni yín ayédèrú òní torí náà á pàdé lálẹ́ fún ìjókòó gbogbo ẹ̀ńtẹ́ wo prógámù yìí rí pé má bẹ̀rù àti sí ààrẹ o èmi mo sọ̀rọ̀ ẹnìkan kan ò lè wọ káàkiri bí wọ́n bá wá àyàn mi ni wọ́n wà káàkiri kì í ṣe wọ́ kò sí ààrẹ láì mọ iye gbà torí pé àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ lárúbáwá ni wọ́n fi sọ̀rọ̀ tàbá bẹ̀rẹ̀ sí ni máa ṣí àyàn ọ̀gbọ̀n lárúbáwá tẹ̀blígì ti ń nílùú Ìbàdàn yìí tá a bá dá wọn sí hundred percent one percent wọn kò gbọ́ lárúbáwá ẹ̀yin àfi ká bá yín sọ̀rọ̀ pẹ̀lú èdè èdè èdè tájọ gbọ́yé èdè abínibí wa so ẹ̀yin jẹ́ má tó tẹ̀bí líìgì ẹ lọ chẹ́ǹjì ìlànà yín ẹ ní ìdíkẹ́ wo mọ́ṣáláṣí yín o kẹ̀kà sọ pé ẹ ṣe tẹ̀bí líìgì mọ́ ẹ lọ jáde mọ́ ẹ ká fàdọ́ ilé àmọ́ lù mọ́ ẹ sì lọ Pakistan mọ́ ọlọ́run ò bá nẹ́bì dìde ní Pakistan kò sọ tírà kalẹ̀ ní Pakistan èwo ni Pakistan rọ́tẹ̀ ń lọ ẹ ti ẹ bẹ̀rù kí bàálù ò jábọ́ ṣe fẹ́ kú gífà ni. Ha ha ha ha. kò sákìdá lọ́dọ̀ tẹ̀bílíìgì kò sí àkìdá ẹ wò ó ó tiẹ̀ ṣe ohun tó mọ́rọ̀ ìwà ọ̀kan nínú àwọn ṣéwìn nínú ìlú Ìbàdàn ẹ ń sọ̀rọ̀ rẹ̀ báyìí ìní dákọ rẹ̀ pẹ̀lú ètò àtẹ̀sẹ̀bọ̀ yìí ẹ bọ́ta kẹ́ ẹ fèsì mo mọ̀ yín ná ẹ ní fèsì ẹkún búlẹ̀ lọ́mọ sùn ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ ni yín ẹ ságbe bá sí àwájú kẹ tó sunkún ọmọ yín kì í sẹ́kùn tèmi lẹ́ ń sun. ọ̀kan náà àwọn ṣéwù yín ẹnìkan ní kéèsì mùsùlùmí kan ní kéèsì ní kóòtù ọwọ́ ń wọ́ ọ̀nà àbáyọ pé kọ́ náà wọn bá kókó òun yọ ń bẹ̀. ọwọ́ á lọ bá ṣéwù yín kò sọ fún mi kó tó lọ bá a torí yorùbá ní ẹni ọ̀rọ̀ bá bá kò gbọ́n mọ́ ìdààmú ti pọ̀jù fẹ́ nìyí ká lọ kóòtù ká máa lọ ká máa bọ̀ tí kóòtù ètò ń ṣe nínú ìlú ìbàdàn stéètì míì ló tún wà ǹjẹ́ ẹ mọ tí ṣèwìn sọ ṣèwìn ni kó lọ wá eyín òkú wa pé ó ní kó lọ wá eyín òkú wá pé wọ́n dá kéèsì yẹn nù ni ẹni wa ni ah eyín òkú lẹ́yìn tó ga sí pé Pakistan yín ẹ̀ lè mọ̀ lọ́nu ọdún kan òǹsọ̀rọ̀ ni yín láàrin wọn tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo wọn pa lọ́lọ́ ni ẹ wá ní kò ń lọ wá eyín òkú wá àwọn afáyín nu o. eléyìí ò níbo làkídà wà ẹ sì mọ ni ẹ súnà ni súnà ni súnà ni súnà ni súnà tẹ ẹ dá mà súnà tẹ ẹ mà ẹ mà àkídà ẹ o ibi kọ́ otu tún ń ṣe lèmi wà o ibi kọ́ otu tún ń ṣe òun lèmi wà a lọ́wọ́ á tún èmi náà ṣe ibi Si mi ò pera mi mọ̀lẹ́kà fẹ́ níbọ̀dì rí kọ́lọ́ ń tún èmi náà ṣe níbi tí mo kù sí ṣẹlẹ́ yìí tẹ́ ẹlẹ́ fẹ́ràn tẹ̀bílíìgì torí pé ẹ wọ́n máa ń ṣe ìkìráàmù wọ́n máa ń ṣe ìkìráàmù sórí wọ́n mú ọ lọ sínú ìṣìnà ni. ìkìráàmù tí ò bá súnà mu ìkìráàmù tẹ́ ẹ bá ẹ sí mutí lọ́wọ́ nílé ọtí tẹ́ ẹ nìkó sáwà kírun ìkìláàmù tẹ́ lọ bá bàbá lè mọ́ mú lójúbọ ògún tẹ́ sáà ní kọ́sàwà kírun fún yín ẹ ń tẹ́ mọ̀ pé ń bọ ògún àjẹ́ pé ìbò ògún bẹnu ọkàn sí yín náà ni. yamatu dabiligi ẹ̀ ṣe alùsùnà oníṣúfì nìyí láti sìn ín lọ bá a ṣe ń túìtì ọ̀rọ̀ ń tìjà níyà kọ̀dìríyà láti máa túìtì yín. tí n bá ti mọ̀ pé jàmbá tẹ̀blígì lọ wà ìyìn ní kírun lẹ́yìn rẹ̀ mi ò ní kírun tírun bá pa wá pọ̀ mi ò ní kírun lẹ́yìn rẹ̀ torí pé èso ń sún náà òfin tó dè mí tí ìfilé kírun lẹ́yìn òtìjà níyà àti kọ̀dìríyà ẹ̀yìn gbọ́ndì yín ni ẹ̀ smart ni tẹ̀bílígì àwọn smart ni ẹ̀ẹ́dì pàwọn ń sìjà níyà sufi ni ẹ máa pera wọn wọn ì pera wọn lálùsùn náà tó ti yé tẹ̀blíìgì wá dọ́gbọ́n sí pé a máa pera wa ní alùsùn náà ó ń sufi sí làwọn. àmásìrí yín ti tú kó sufi nìyí. tẹ ẹ bá sì kàwé wọn náà sẹ ẹ ó ń sufi kan ẹni re ni ó sàlùwàlà fógójì àlùwàlà kan ó fi kírun ogójì ọdún how come ọ̀dọ̀ sùfù láti mọ́ rírun nǹkan báyẹn tí ó sọ pé àlùwàlá àwọn ìjà ó lè ní láti kọ́ tí wọ́n ti bí òun àlùwàlá àwọn ọ̀jà rí ọ̀dọ̀ sùfù lẹ́sì mọ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ wúrowúro báwọn. onísùfì ni tìjà onísùfì onísùfì ni tàbílíìgì o tẹkulẹ yóò gbọ́kọ̀ sọ fún toko báyìí onísùfì ni wọ́n o wọn kì í ṣe àlùsùn náà o lọ sórí íńtánẹ́ẹ̀tì ayé ti dáyé Google tó o bá gbọ́ lárúbáwá ó rí àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ó tún súnmọ́ kí wọ́n ti tú sí èdè òyìnbó wọ́n ti yí ọ Allah fi dáadáa subhanaka Allahumma wa bihamdi, ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.